orí àbí mi mi mi ò mi ò mi ò mi ò dólórí lẹ́bi o mi ì dá ẹ lẹ́bi ìyá àsùnbíyà ẹ̀ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ mo dá lẹ́bi tí ọ̀rẹ́ èèyàn gidi fọ̀rọ̀ lọ tó wá jẹ́rù tiẹ̀ ló ń gbé ọ̀rọ̀ ayé ẹ̀ lé lọ́wọ́ tó ń advice ìyàwó wípé ọmọ ti gba certificate nìyẹn wípé ó fi ṣèyá ẹ̀ lóore ni ṣé ọ̀rọ̀ olóde ń sọ ń gbòòrò ẹnu ẹ̀ olórí. ẹ̀gbọ́n mi gbogbo nǹkan tẹ́ sọ ló dáa o mo nǹkan tẹ ṣí ẹnu yín tẹ gbé kalẹ̀ sìn òun ló da o bọ́dẹ jọ nítorí tọ́lọ́ hmm. ṣẹ́rí part tẹ ti sọ wípé wọn ò rí èèyàn gidi fi ọ̀rọ̀ lọ ẹ bá mi. ẹ ṣe èèyàn gidi ni wọ́n ní kẹ́mi ṣé èèyàn gidi ni ẹ ní. ẹ̀gbọ́n mi ẹ mo tún yá yín lẹ́ǹkan sí ẹ try kẹ́ ẹ dí. ṣé ìwọ wà nú èèyàn gidi ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó mú ọpọlọ wà ní wọ́n sọ yẹn. ẹ̀gbọ́n mi ẹ mọ nǹkan tẹ́ ń ṣe o mọ nǹkan tẹ́ ń ṣe o tí ẹ bá mọ tẹ́yàn bá di àgbà tẹ́yàn bá dàgbà dé lẹ́kọ̀ọ́ tẹ́yàn bá mọ nǹkan tí wọ́n ń fi àgbà ṣe á bẹ́tà kẹ lọ bá àwọn elders ìlú kẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ pé tẹ́yàn bá dàgbà báwo ló ṣe kó máa lu ọpọlọ ẹ̀ ẹ mọ nǹkan tẹ́ ń ṣe o ẹ̀gbọ́n mi ẹ mọ nǹkan tẹ́ ń ṣe o ẹ mọ nǹkan tẹ́ ń ṣe mò ń sọ fún yín o ah, ah, báwo lọ̀rọ̀ lọ́rọ̀ ah, ẹgbàmí ẹgbàmí ẹgbàmí kẹ́ má fi lọ̀ mí dá sí wọ̀ mí dẹlẹ́rù èké yọ èké yọjú mọ́tò gba lẹ́nu dànù ẹ wọ ẹṣọ ara yín kẹjẹ kọlọ ń sọ yín o kí ló dé gan-an tó yẹ pé àgbà títí yẹn nǹkan tó bá tó kọ yín tí wọn pè é sílẹ̀ máa jálùlẹ̀ máa lé lùú tẹ́lá. tí òpó ogún ọdún lóyún ìwọ ń sọ pé kí ìyá ẹ̀dá dúró léwu pípọ́ tó ti gba certificate ṣé ìmọ̀ràn tó yẹ kó gbà yasùlíà nìyẹn. ẹ̀gbọ́n mi ẹjọ́ ṣé ẹ̀yin ṣé ìlẹ fẹ́ yasùlíà ni torí àtijọ́ tí ẹ̀ ti dénú àdúgbò yìí àárọ̀ kọ pẹ̀lú ẹ̀rí ṣé ìlẹ fún lóyún ẹ̀yin lẹ bí sùlíà ni kí ni problem yìí kí lè sọ̀rọ̀ ìṣẹ̀wá tẹ́ ń gbàbí ẹni gbàgbọ́ ọtí kí ló ṣẹlẹ̀ gan-an ẹ má bàdé mi jẹ́ o tẹ bá mọ̀ pé ní pàtí lọ ká jókòó ẹ̀ kú lówó mọ́tò tẹ́lẹ̀ Emi kan ni mo ráyè mo bá yín so ṣé wọ́n pè yín. èmi mo jẹ̀bi. ṣé wọ́n pè yín lọ́pàá tí mi. ká ní mi ìfún ẹlọ́pàá méjì tó ṣẹ́kù náà aṣọ mi tó fi ń gbéraga tó fẹ́ lọ fi jẹun oúnjẹ máa lè jẹ kó. aláìní ti jù mí torí pé bàbá àwọn aládùúgbò tó ti wọ́n ti péjọ wọ́n ti ń gbọ́rọ̀ wà ní. tó yẹ pé if not ẹni máa sọ pé fún mi lọ́pàá méjì ẹ̀yin lówó tó fi ń raṣọ ni ẹ̀yin ní owó tó fi ń rọ̀pá ni n mo lẹ́tì ẹ̀mọ̀ tí wọ́n ń dorí àǹkárá sí débi pé máa sọ pé máa gbá ojú ìjọba bàbá mi dánrẹ̀ wò kí n gbogbo problem yẹn ẹ fẹ́ nà mí kọ́ àtàwọn tó yẹ fẹ́ nà mí ni àtàwọn tó yẹ fẹ́ nà mí ni ṣe máa nà mí ni gbogbo pẹ̀lú ẹ pa mí ẹ pa mí ẹ pa mí ẹ̀mí rẹ̀ nà mí ẹ̀nà mí nà. ṣé ọmọ dà ni wáyé. ẹ ọmọ ni. ṣé ọmọ ni wáyé. irọ́ ọmọ ni wáyé. ẹ̀nà mí ẹ̀nà mí àgbàyà àgbàyà burúkú ẹ ò ní pẹ́ sọ ẹ̀ máa dásìkò tí ọkọ̀ yìí kákàkiri àdúgbò ẹ̀nà mí ẹ̀nà mí ẹ̀dẹ̀nà mi. lọ́wọ́ tí n bá ti wà náà ta ló fẹ́ mú mi ẹ̀gbọ́n ẹ̀ ni mi bàbá ẹ̀ ni mo jẹ́ ọlọ́ni kúlẹ̀ sí mi tó wà olórí kúnlẹ̀ síbi tó wà yẹn. ẹ lọ sọ̀rọ̀ mo wá yín mi ò rí yín kódà abẹ́rẹ́ gan tóbi jù yín lọ níbo lẹ dúró sí apabolẹ tí ń dún apabolẹ tí ń dún kí n kúnlẹ̀ síbo talẹ̀ ń bá sọ̀rọ̀ abúlé lẹ́rìn pé mi àti yín wà ní. èkó ló ń pe bí o ẹ lajú kẹ wojú o èkó ni wọ́n pe ibi ẹ la ojú yín kẹ shine your eye very well ẹ mọ̀ nǹkan tẹ́ ń sọ kẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe tọ́rọ̀ bá ti kàn yín ẹ máa gbé nǹkan tí ò kàn yín bí gba pito mọ́ ẹ má máa gbèrú mọ́ ọkùnrin tẹ́mi ti mọ̀. gbẹ̀gbẹ̀ gbẹ̀gbẹ̀ gbẹ̀gbẹ̀ jókòó pẹ́ẹ́nù ẹ̀kọ́ jókòó bẹ́ẹ̀ náà kò jòkó. ẹ̀gbọ́n mi kọ́ tẹ ṣe fún mi dùn mí o ikọ́ tẹ ṣe fún mi dùn mí o. tó o bá tó o bá tọ́ mi màá ṣe wọ́ọ̀sì fún ẹ gbogbo mẹ́kọ̀ mo ti fi yí ẹni mo ti fi yí ẹni. ẹgbẹ́ òjò ẹlẹ́nu balabala ilé ìta sọ ẹdun jókòó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀. mi ò ní kan tí mo fẹ́ bẹ́ẹ̀ jókòó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀. ẹ wá gbé mi mo ti ti géètì etí mi ẹ wá ṣí. olórí. látijọ́ tí aláyé ti dáyé látijọ́ tí aláyé ti dáyé tí mo yes ọkùnrin wà ní ọkùnrin máa ń dúró sáyé ibi tó ah Ọlọ́run ṣàánú fún mi o. ìmọ̀ràn burúkú ló gbà ya àṣùbíà nǹkan tí mò ń ṣe yé mi ìmọ̀ràn burúkú ló gbà ya àṣùbíà jókòó ń bẹ́ẹ̀ sọ̀rọ̀. àwọn ọkùnrin tẹ́pẹ́ tí wọ́n bá rí ọkùnrin. ẹgbẹ́ mi sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ mi ò bá yín wọ ẹ̀jẹ̀ ń kọjú sáwọn aráalé ẹ̀yin aráalé tí wọ́n bá rí àwọn ọkùnrin láwọn ọkùnrin tó dángájá láwọn ọkùnrin tó yé kébù àwọn ọkùnrin tó pé tó bá gbé àkàrà sí wọn lọ́rùn wá ṣe é rí àwọn ọkùnrin tó pé tó wọ́n bá tún wọ aṣọ òyìnbó wá ṣe é rí àwọn ọkùnrin tó pé tó wọ́n tún wọ suit ẹ mọ̀ pé ọkùnrin ló kì í ṣe tágbọ̀n mi tó bá wọṣọ òtútù tó wọṣọ òjò tó wọṣọ ẹ̀rùn ó máa ń kọ bí àlùbọ́sà ni kí ló dé gbogbo nǹkan tó bá wà lọ́rùn yín bọ́ọ̀rọ̀ pọ́ọ̀sì ni ẹ wá túndé ẹ̀ ní ẹ̀ ló ẹ̀ ní kọ̀ọ̀kan ẹ̀ ní ẹ̀ má sọ̀rọ̀ sí mi èmi náà máa lọ jagun ó wà máa túndé tún máa sọ̀rọ̀ sí mi ẹ̀ lápọ̀lẹ́ kọ̀ọ̀kan lára mo pé tábúrò èèyàn bá lójú yàn lèèyàn máa ń lo ẹ̀ fún ni ọwọ́ títí yóò sí bẹ́ẹ̀ aláìní tó gbà ẹgbẹ́gbẹ́gbẹ́ ni sọ dàbí mo ti dà lọ ṣe ni pé eh, eh, kí skul ọmọ ọlọmọ dúró torí pé ó ti gboyún àbí kọjú sí mi kò jẹ́ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ kọjú síbi kò gbọ́ òótọ́ ọ̀rọ̀. mo fẹ́ kọjú sí yín ojú ló ń tẹ̀lé. kọjú síbi kò jẹ́ kí n bẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀. mo fẹ́ kọjú sí yín. now let me ask you a question. so tí ọmọ bá dẹ̀ tí wàá ṣe mistake lọ gboyún sìn so the next thing ni pé kò fún òbí ẹ̀ ní advice pé kí school ọmọ yẹn dúró síbẹ̀ so ìwọ believe pé ọmọ yẹn ṣì lè ní life ẹ̀ padà. ó dẹ̀ jọ tó bá encourage ọmọ yẹn tó bá bá ok gbogbo period tó fẹ́ fi tọ́jú oyún tó fẹ́ fi nọ́ọ̀sì oyún tó fẹ́ fi gbé oyún tó fẹ́ fi bímọ yẹn after àgbà tó bá bímọ tán ṣé owó bílíì fọmọ ìṣìlẹ̀ ní láìpẹ́ ẹ̀ padà ṣé kọ́ndẹ̀ ti ọmọ yẹn síta kó ti sẹ́nu kú ó dẹ̀ ní next day ṣé advice lórí ògbà ya ìyá sùdíyá gbogbo nǹkan tí mò ń sọ náà. ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí mi náà wá ṣàlàyé nǹkan tí mò ń sọ fún yín in case tó bá jẹ́ wípé gbogbo nǹkan tó wà ní brain ó ti pò pọ̀ bí àdàlù ẹ̀ lè pick ọ̀bẹ òyìnbó tí mò ń sọ ti pọ̀ ju brain mi lọ. mo sì máa gba etí ẹ̀. ẹ wo ẹ̀wọ̀n tí wọ́n bá pa twenty ipò ẹ̀ tó bẹ́ẹ̀ olórí tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kótókò tó ń kọ́ ẹ̀ tó bẹ́ẹ̀ olórí mo sì máa nà ẹ nà pa <laughs> ọjọ́ yẹn tí kan lé ní máàcì náà ṣé lipstick ni mo fi yí ẹnu ẹ yẹn mo sì máa nà ẹ́ màá nà ẹ mò ń gbọ́rọ̀ tó fẹ́ pa. ẹni tó tó tí ò ní rẹ ẹni ni torí mo pé kẹ́ lọ́kẹ́ ìbọn ẹ̀lẹ́ rírà àbúrò tó dàbí èmi mọ́ láyé. lẹ́yìn lẹ́yìn lẹ́yìn eléyìí tó tiẹ̀ ti wá sáyé yìí tó bá dáyé ọjọ́ mi mi fi rú ẹ̀ gbàdúrà mọ́. èmi kò fi rú yín tọrọ tí bá rí látọ̀ kọ́ báyìí máa ti ní káwọn angel bá mi lé yín jìnà mi ò fi yín tọrọ. ọ̀gẹ̀dẹ̀ burúkú ò yábù sọ ọmọ burúkú yóò lálùpọ̀ ìwọ ọmọ burúkú ọ̀hún náà tẹ̀rí ìwọ ọmọ burúkú ọ̀hún náà ẹ̀yin ọmọ burúkú yẹn. wọ́n gbà láyé tó fẹ́ ṣe o pé kọ́ńtọ́mọ bá ti lè ṣe mistake gbòjú báyìí ká dẹ̀ ti síta ká ti sẹ́nu kú pé láìfù ti tán síbẹ̀ ó ní ó ní gbàgbọ́ tiẹ̀ ó ní ìmọ̀ràn tó ń gbà yà sùlẹ̀ kí ni nǹkan tó fẹ́ sọ what's on point. àwọn olóyìnbó tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n lọ tí wọ́n bọ̀ àìkàwé yín ó máa affect morale yín àìkàwé yín máa affect ó máa affect yín psychologically physically in short in all aspects ló fi máa affect yín hmm? now listen and listen good hmm? alright nǹkan tí mò ń try láti explain tẹ́kọ̀ọ́ gbé gbogbo ẹ̀ tẹ́ dàrú gbogbo ẹ̀ wá dàrú bí ẹsẹ̀ tí lọ ohun tí mò ń try láti sọ fún yín mo ń bọ̀ ẹ̀gbọ́n mi kan tẹ́ ṣe lé ní ẹ má tó ẹ̀fà torí ohun tí mo fi ṣe makeup wọn o ò tọ̀rọ̀ mo sọ fún yín ẹ ṣáà ẹ fẹ́ bà fáńgẹ̀ mi jẹ́ <laughs> ẹ fẹ́ bọjá tèmi jẹ́ ọlọ́run ní fún yín ṣe. ọ̀nà ọjà ń ta pátí òǹgò wò tiẹ̀ wá lọ́mọ́ torí mi gbé ẹ lọ́mọ́ nǹkan tó fẹ́ sọ ẹ mo fẹ́ gbọ́. ọlọ́run ni fún yín ṣe ọlọ́run ni fún yín ṣe ẹ má wọrẹ ọ̀rọ̀ tẹ fẹ́ gbọ́ yẹn máa gbọ́ ṣé màá máa faṣọ nura ni màá máa faṣọ nura màá máa faṣọ nura bí gbogbo nílé ṣe ń gbóná ẹ kọ́ jọ dé báyìí bọ̀dádé òórùn dé bọ̀dádé wàhálà dé ni kò sí wàhálà ọlọ́run wà ọlọ́run dẹ̀mí yàn ó mọ àwọn èèyàn tiẹ̀ ìjọ tẹ bá tún bá mi dán nǹkan tẹ ṣe ìwò màá mẹ́sàn ó calm down ẹ̀gbọ́n mi ọkùnrin ni tí wọ́n pọ́kùnrin ló ṣe nǹkan burúkú sí ten ten láàgùn ten fò sókè ten fò sísàlẹ̀ láì ṣe pé. oorun yẹn ká mi lára ni nà ń ṣó o mọ nǹkan tó ń sọ ṣá. ẹ má pariwo ẹ má pariwo tí bá mọ̀ pé fẹ́ kí n explain. ọmọ ọmọ ọmọ nature mi o. bẹ́ẹ̀ dúró ọmọ nature ẹ̀gbọ́n ẹ̀ o. nature burúkú lẹni nature sọnù lẹni. nature burúkú lẹni. nature nature nature

ọpọlọ yóò lè gbé níbi sótó tọrọ bá ti ha èèyàn máa ní láti mú láti láti ìsàlẹ̀ ni kó lè yé yín tó ẹ̀yin ní kẹ́ láì tí ń kẹ́ gbọ́ tí mò sọ kẹ́dẹ̀ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe nǹkan tí mò sọ ni wípé ẹ̀ ń sọ́nsẹ̀ ni mo advice ọmọ láìfò ẹ̀ fẹ́ bàjẹ́ ayé ẹ̀ ti rún ẹjọ́ ṣé tí yàn bá bímọ ṣé àrùn ni ṣé ní bímọ yẹn láìfù tó gbé wá yẹn náà kì í ṣe pé help láìfù tuntun tó ṣe ń bọ̀ ni ṣáyé ẹ̀rùn ni. now wait a minute nǹkan tẹ̀mí ń sọ fún ẹ̀kọ́ nìyẹn. nǹkan tẹ̀ bá fẹ́ sọ ní kẹsàn I want you to understand what I'm trying to say now ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọmọ ti sọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe náà ọmọ yìí ti lóyún mistakenly fine ó dẹ̀ ti ní nìyẹn now gẹ́gẹ́ bí bọ́yàwó ló ní olùbádámọ̀ràn ìyá àsùdíá tó dẹ̀ finú tún ẹ ṣé ìmọ̀ràn gidi ló gbà ìyá àsùdíá wípé ayé ọmọ yẹn ti stop síbẹ̀ nìyẹn ó ti gba certificate nìyẹn kó yá a lè síta ni o kò sóúnjẹ fún mọ́ kò sí kí ẹ̀ fún mọ́ gẹ́gẹ́ bí òbí ṣé ìmọ̀ràn tó yẹ kó tó yẹ kó gbà ìyá àsùdíá nìyẹn wípé certificate ló ti gbà torí pé lóyún. ok now. ìwọ ti gbàgbé òwe àgbàlagbà tó fi bá a ti wáyé páàrí bẹ́ẹ̀ làárí akọ́lẹ̀ ti gbẹ. mo ń gbọ́. ẹjọ ńgbà takọlẹ wa gbẹ ṣé ìtẹ́mi sọ èmi tún àkọlẹ kọ ni. àkọlẹ burúkú ló ń kọ yẹn òwò ń tù ìkọkú kọkọ. ẹ rí báyìí lọ́wọ́ mi. ọmọ tá sọ iṣẹ́ lè ní láìpẹ́ padà. ẹ̀ṣọ́ wa sọ fún pé láìpẹ́ jù. èèyàn gbóyún wait wait ó wà ní ss2 kò tí ì ṣe wàhíkì débi tó máa ṣe nẹ́kù. ìyẹn dúró bẹ́ẹ̀ nígbà tó dẹ̀ ti gbóyún yẹn gẹ́gẹ́ bíi ìwọ̀nba ìwé tí wọ́n fi ọpọlọ kékeré tiẹ̀ kà yín ọpọlọ bí ọpọlọ ayán yẹn gẹ́gẹ́ bí ìwọ̀nba ọpọlọ tó níyẹn. sẹ́rí ìwọ̀nba tí mo kà tá ẹ̀ mẹ́nubà yẹn tí má dúró ẹ̀ lè dúró bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìwọ̀nba tí mo kà èmi ni mo help yín tẹ́ bá dé ta sọ ṣe ẹ̀yin fi fọ́ọ̀kì àti spoon jẹun ni ẹ lè lo ẹ lè lo cutlery papọ̀ ẹ lo cutlery ni ẹ ti bẹ̀rẹ̀ sí lò. kí ló sọ kí ló sọ. no mo rán yín létí tó ẹ ṣe láti fún pé ìwé ìwé tí mo kà ibi tó gbogbo tó wà lọ́pọ̀lọpọ̀ òjú báyìí now listen kò gbọ́kàn tí mo ti rà ṣàlàyé fún ẹ ọmọ tó wà lẹ́sẹ̀ sí o ti lóyún fine ó dẹ̀ ti lóyún nìyẹn wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ lọ ẹ for crying out loud the next thing tó yẹ kó o sọ ni wípé ókè o ìyá sùlíyá ọ̀rọ̀ yẹn dùn gẹ́gẹ́ bí abiyamọ lóòótọ́ o tó bá jẹ̀mí náà ó máa dùn mí o ṣùgbọ́n kíní yìí ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ the next thing ni kó gba àwọn onímọ̀ràn wípé ókè ẹ̀ embrace ọmọ yìí kì í ṣe pé ó ti ní kan rú ẹ̀rí kò dẹ̀ lẹ́gbọ̀n tó ti nírú ẹ̀rí débi pé ó ti ní experience. sọ́jà mọ̀dé sọ́jà mọ̀dé ṣe ti débẹ̀ ṣe kó fẹsẹ̀ rí lọ́bẹ̀. no ibi tó wá ká mi lára ń bẹ̀ tó dàbí pé ó yẹ kí n ti ya kí n ya lu ẹbí omi ó dàbí pé kí n ya lu ẹbí ẹ̀rọ ṣàn ńlá ó ní wípé ó ní pọ́nmọ́ ẹ ti gba certificate kí ni nǹkan tó wà ń bẹ kó gbọ́ ọmọ ẹlẹ́gbẹ́ ah yasuliya jíde bá ní ká yẹrí o ó dẹ̀ ti ṣẹlẹ̀ sí yín àtọmọ yín nìyẹn o ẹ fa ọmọ yìí mọ́ra o ẹ bá jà kọ́ ronú kú o ẹ má sọ̀rọ̀ búburú ẹni pọ́n ẹ máa lọ para ẹ o yàtọ̀ sí yẹn pé ok ẹ kàn sọ pé ah, ìrìn àjò oṣù mẹ́sàn-án péré náà ni o ẹ kẹmẹni tó lóyún wà dèdè kí ni àwọn òbí ẹ fẹ́ ṣe ọmọ yóò tí ì tolé ọkọ lọ kó dẹ̀ gbà wọ́n mọ̀ràn wípé ok o tó bá ti ṣe à ń gbé à ń lóyún à ń bímọ tán o ah, probably after two three years ó máa padà sí skul o ó sì lè ní náà gbogbo àwọn nǹkan tó jẹ́ àfojúsùn ẹ tẹ́lẹ̀ fókọ̀sì ẹ̀yẹn o sì lè gé ní ẹ̀ báàkì o wípé àrùn kọ́ lọ́mọ bíbí o nǹkan tí mi expect lẹ́nu ọlọ́pọlọ ṣé ọpọlọ títí yín ẹwà ọpọlọ yín àti sùlíà ṣẹjọ́ kùn lónìí. mo ní kó má máa fọwọ́ sókè bá fẹ́ fọwọ́ sórí bá mi sọ̀rọ̀ mo ṣó nǹkan mi ṣe ẹ ni ó fọwọ́ sórí bẹ́ẹ̀ mi sọ̀rọ̀. ẹ dàgbà jẹun tán fọwọ́ sórí fún un lọ. Ah. ẹ ti bìkọ́sẹ̀ ti wọ́ra yín lẹ̀ ẹ wọ́ra yín lẹ̀ gidi ẹni tó bá dẹ̀ wọ́ra yín lẹ̀ yín á tẹ báṣubàṣu yín á gun báṣubàṣu yín á fi rìn yín á rìn lọ máa ń yan lọ máa ń yan bọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣẹ́gbọ́n lẹ́yìn ṣẹ́gbọ́n ni yín àbágbọ́n àbágbọ́n ṣíọ̀ tẹ bá fẹ́ gbọ́rọ̀ ní kẹ láì tí kẹ gbọ́ kan tí mo fẹ́ sọ sùlíyà o kò kí ń ṣe ọmọdé sùlíyà ò kí ń ṣe ọmọdé ìwé ni wọ́n ní kó lọ kà sùlíyà ríran kó tó rí alẹ́ ṣé tíṣà ìlẹ́ni tó fún lóyún ni that's to tell you pé ọmọ tó ń dẹ̀ sọ̀rọ̀ pa ìwọ̀n jọ lọ sùn kan náà ó ti ṣe tán school ó fi ẹsẹ̀ ara ẹ̀ rìn bóyá wọ́n bá ran níṣẹ́ ni o bóyá wọ́n ran lọ sí school ni o sùlíyà mọ nǹkan tó ń ṣe pé mo mọ̀ pé gbà táwọn òbí ẹ̀ bá ránṣẹ́ ló máa yọ bọ́rọ́bọ̀rọ̀bọ̀rọ̀ á lọ síbẹ̀ yẹn ẹjọ́ afọ́jú ni ṣáfọ́jú ni sùlíà sùlíà mọ̀ pọ́ùn tó kò mọ good and bad kò mọ yẹ kò mọ gẹ́dẹ̀ yàtọ̀ sí ọ̀gẹ̀dẹ̀ dídí yàtọ̀ sọ́gẹ̀dẹ̀ bíbó jẹ tó jẹ́ bébì ni. now let me now tell you something wọ́n lẹ́ni tí àwọn ìyá náà ló máa sọ wípé mi ò pa ìyá mi ọmọ kankan ò lè pa mí ìyá sùlíà sì wà ní ayé o ìyá ìyá ẹ̀ wà ní ayé ọmọ kò lè wá pa èmi dẹ̀ ń tẹ̀ láti advice ẹ̀ wípé ọmọ kọ́kọ́ ló bí ó sì lóbìnrin kan lẹ̀ ó lọ́kùnrin kan lẹ̀ ẹ̀gbọ́n sùlẹ́à tó jẹ́ obìnrin òṣèṣe ohun tó ń ṣe sùlẹ́à choose johnny títí sùlẹ́à ni ẹ̀ ń sọ lọ́sọ̀bọ̀ lẹ́ǹkan ẹ̀ sọ̀rọ̀ àkọọ́lẹ̀ ó yẹ kẹ́ ti mọ̀ wípé inú àkọọ́lẹ̀ sùlẹ́à ló wà wípé ó máa ní oyún kọ́ kéèjì ẹ̀ kí wọ́n sọ sínú agolo kí wọ́n sọ sínú géètì gan kò sí bóyá fẹ́ ṣe torí ọmọ tó wà lábẹ́ òbí òbí lówó òbí olówó tó sì yọkẹrẹ yọkẹrẹ yọkẹrẹ tó sì jáde lọ jẹun tó máa jẹ tó wá dé tó gbọ́ ọlọ́wọ́ àtàtà ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ gbọ́ mi èmi ni mo máa lọ sílẹ̀ àwọn ìyá sílẹ̀ mo á mẹ́sàn pé mo lọ síbẹ̀ lẹ́nìí. ẹ̀yin ara ilé ẹ wá gbà mí. a lọ máa sun ara ilé ẹ gbà mí ẹ gbà mí ṣé ọ̀rọ̀ rẹ lólórí ń sọ yìí ẹjọ́ lọ́dọ̀ tí báwo lọ̀rọ̀ yìí ṣe rí gangan báwo ló ṣe tó dẹ̀ ti wà ní under age tó jẹ́ ọmọ kékeré ó wà SS1 bí irú ilé tá à ń fà lọ́wọ́ yìí kí ni ó yẹ kó jẹ́ ojúṣe òbí ìbéèrè tèmi máa bí ilé tẹ́ máa bá a dá sí gangan nìyẹn torí nǹkan ibi tó lọ́jọ́ bí jẹ́jọ́ ṣe olórí àbúrò mi ṣé ó kó ọpọlọ sápò ni torí pé ọmọ tí wàá lóyún sí kí education stop kó má sọjọ́ ọ̀la fún mọ́ báwo ló ṣe lọ́dọ̀ tí yín because ọ̀rọ̀ yín kámẹ́rà báwo ló ṣe lọ́dọ̀ tí yín olórí òde rórí ẹ ẹ bá a dá sí o ẹ bá a dá sí o ẹ bá a dá sí báwo ló ṣe rí ìròyìn. ṣó ti tán fọmọ yìí dẹ̀ nìyẹn torí pé lóyún. ọbẹ̀ yìí ń sun bí ọ̀bọ kí n rori ẹ lọ́mọ́ mo dùn wá kí wá fi rò mí lọ́pọlọ ẹ̀yin tẹ̀ mọ ohun tẹ̀ ń sọ ṣì o bí àkẹ́ lọ́ba gbé oyin